إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run àti ọlà rẹ̀ àti orí àìjẹǹjẹtàn rẹ̀ kọmọ bá anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa àwọn ará ilé ànábì àtọ̀rọ̀ ìkẹ́ kó kárí wọn àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé tó fi dẹjọ́ gbin ẹ̀rọ kí wọ́n máa kọ́lọ̀ kó fi ìkẹ́ yìí kárí gbogbo wọn. tó bá kan náà gbogbo àwa tí aláǹfààní láti máa gbọ́ra wa lórí ètò yìí eléyìí ni halqa ẹlẹ́kẹtàlá asálìfà ẹ̀ṣẹ̀rọ̀ òun náà ni halqa ẹlẹ́kẹtàlá níbi tíra alẹ́sùlù asálàfà iṣẹ́ àlàyé rẹ̀ lè ṣe Sheikh islam Muhammad ibn Abdul rahimahullah فوقوا في أنبرا كلا كل بولون السلام عليكم ورحمة الله وبركاته نعم تجدي عشيم با كرانا الله نبتي أكانيوني هناني يعني وقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على الأرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا لأ الخلق والأمر تبارك الله رب العالمين الإمام محمد بن عبد الوهاب رحمه الله من وما ẹ̀rí tí لا tún mú ipe inú nǹkan tó ń jẹ́ kókó àkọ́kọ́ òun ni pé al-aslu al-awwalu ma'rifatu rabb téèyàn gbọ́dọ̀ mọ ọlọ́run ọba àyàn lára àwọn àyà tó ń ṣàlàyé tí báwo ni a máa ń mọ ọlọ́run ọba òun náà ni àyà tí ṣe kẹtù mú wá ní àyà lẹ́ẹ̀kejì yìí ipe òun náà ni inna rabbakumullah wọ́n ní ọlọ́run ọba òun náà ni allah ọba yín òun ni allah òun ni ọlọ́run alladhi khalaqa as-samawati wal-arda bá tó ṣe pé òun ló dá sánmà ó dá ilẹ̀ fi sittati ayyamin ní ọjọ́ mẹ́fà fi sittati ayyam ọjọ́ mẹ́fà náà ni ọlọ́run bá fi dá sánmà àti ilẹ̀ ẹlẹ̀ bákan náà yẹni thumma istawa ala lẹ́yìn náà olùwọ́bá wà ní òkè àlàárùsì rẹ̀ àwọn afáǹṣàlàyé pé nínú àwọn àlàyé tí anábì sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́run ọba dá sánmà ní àárín ọjọ́ mẹ́fà òun náà ni ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu tó ṣe pé alimami ahmed bin anbal rahmatulahi alayhi wọ́n gbé ọ̀rọ̀ yẹn jáde nínú musnad wọn wọ́n ní Abu Hurairah ní pé qala akhadha rasulullah sallallahu alayhi wa sallam biyadi faqala ní ànábì gbà wọn lọ́wọ́ mú ànábì wa ń sọ fún un pé pé khalaqallahu at-turbata yawma as-sabti yẹn ni pé sábà ń sọ pé ọlọ́run ọba dá ọlọ́run ní ọlọ́run ọba dá sánmà àtilẹ̀ ní àárín ọjọ́ mẹ́fà àwọn afẹ́sìn gẹ́gẹ́ bí imam ibn Kathir rahimahullah gẹ́bọ̀ yìí ṣàlàyé rẹ̀ wọ́n ní ọjọ́ mẹ́fà yẹn òun náà ní ọjọ́ ahad ẹni pẹ̀lú tá a mọ̀ sí ọjọ́ aláàdì òun náà ní ọjọ́ sunday wal itnain àti ọjọ́ àtìní ọjọ́ monday wọ̀túlẹ̀fà ọjọ́ eh, àtàlátà wọn ń pè ní ọjọ́ tuesday wọ̀l arùbíà àti ọjọ́ àrùbíà ọjọ́ àrùbíà wọ̀l khamis àti ọjọ́ khamis wọ̀l jùmọ̀ àti ọjọ́ jùmọ̀ ní pé àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà ahad itnain sulasa arùbíà khamis jùmọ̀ àwọn ọjọ́ mẹ́fà yìí náà ni ní ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an yìí pé khalaqa as والأرض في ستة أيام. sittati ayyam ẹni pé ọjọ́ mẹ́fà ni ó fi dá àmọ́ ọjọ́ sábt yìí wọ́n ní ọlọ́wọ́n ọba kò dá ẹ̀dá kankan níbẹ̀ lam yaqa fi khalqin ọlọ́wọ́n ọ̀dá ẹ̀dá torí kí ni wọ́n ní ọjọ́ ọjọ́ keje nínú ọjọ́ ayé so wọ́n ní tó fi ń pè ní sábt nínú kí al-qati'i tí ọlọ́wọ́n ọba dá iṣẹ́ ti ṣe dúró ìdá àwọn oríṣiríṣi nǹkan tó dá bó ṣe fẹ́ bó ṣe wù ú náà ló ṣe tó nǹkan rẹ̀ kò sí tọkàn ọ tọkàn rẹ̀ léèyàn ká máa wádìí pé kí ló dé tó fi di pé ó bẹ̀rẹ̀ ní ọjọ́ al-ahad tó bá kan náà kí ló dé tó fi di pé kò wá dẹ̀dá mọ́ ní ọjọ́ kọ̀dá kankan ní ọjọ́ sátidé so ọ̀rọ̀ yìí kí mo ṣàlàyé ikú Abu Hurairah radiyallahu anhu ó fún wa ní àǹfààní nínú Musnad Imam Ahmad ó àníṣọ́ ọ̀sọ́làm sọ fún wa pé khalaqa Allahu turbata ìjọ sábtì lọ́wọ́ bá dáa tó bó ṣe wù nìyẹn wa khalaqa al-jibal yawma ahad bákan náà gbogbo àwọn òkè tí wọ́n ń bẹ lórílẹ̀ ayé olúwa bá dá wọn ní ọjọ́ ahad wa khalaqa ash-shajara fiha yawma al-ithnayn ọlọ́wọ́n bá dá gbogbo àwọn igi ní ọjọ́ àti ní ọjọ́ monday wa khalaqa gbogbo nǹkan tí ẹ̀mí yẹn máa ń kọ̀ tí kò dáa tí kìí dùn máa yàn ọjọ́ yọmọ tìlàsà ọjọ́ àlàrúbá ọjọ́ àtìní àtàlátà tìlàsà yóò tìlàsà lọ́wọ́ bá dáa وخلق نعم النبي صلى الله عليه وسلم قل وخلق المقروء يوم الثلاثاء ní ọjọ́ àtàlátà yẹn ní kí ní ọjọ́ tíìdì ọlọ́run bá dá gbogbo àwọn nǹkan tí ẹ̀mí yẹn máa ń kọ̀ wa khalaqa an-nur yawm ọjọ́ àlàrúbá tí wọ́n bá dá ìmọ́lẹ̀ wa bassa fiha ad-dawab yawm al-khamis ní ọjọ́ khamis náà lọ́wọ́ bá dá gbogbo àwọn dábà wa khalaqa ádámà ba'da al-'isf yawm al-jumu'ah ọwọ́ dá anabi ádám tí ó pọ̀ ní àkọ́kọ́ gbogbo àwọn èèyàn òun ni bàbá ńlá wa ọjọ́ jùmọ̀ ni ọlọ́run ọba dá wọ́n ní áàkìrì lọ́kọ́lùk ti áàkìrì sáà min sáà ti jùmọ̀ ẹni pé tó ṣe ànábì Adam ní ìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run ìgbẹ̀yìn àwọn ẹ̀dá ní àsìkò ìgbẹ̀yìn ọjọ́ jimá náà ní sí máa bẹ́yìn ràás ìrẹ̀lẹ̀ láàrin ọwọ́ ẹ̀yìn alásàrì di ìrọ̀lẹ́ sí alẹ́ tó gẹ́gẹ́ bí alimami Ahmad tí wọ́n ṣe gba àdéhùn yìí wá sí ní jẹ́sìn ní àdéhùn ní àdéhùn tó ní àlàáfíà ni tó bá kan náà àyà tí àwa ń kà ikú ọlọ́run bá dá orílẹ̀ ayé خلق السماوات والأرض في ستة أيام ipò dá ní àárín sánmà a ó dá sánmà tilẹ̀ ní àárín ọjọ́ mẹ́fà yìí sílẹ̀ yìí kò wá túmọ̀ sí pé káni wá ní táwọn kan ṣe máa ń sọ wípé ọlọ́run ọba fi ọjọ́ sátidé ó fi sinmi ọlọ́run ọba ò kí ń sinmi o náà ọlọ́run ọba ń sọ wọ́n pé wọ́n máa ń mẹ́sìkà náà ní lò group kì í ṣe pé bóyá agara kan dá wa ṣùgbọ́n ṣe wú tó tó sì fi sípò òun ní ṣe ẹ̀dá kankan sí ọjọ́ yìí ní ọjọ́ sátidé bó ṣe wù náà ni eléyìí sheikh muhammed abdulhab rahimahullah wọn mú àyà yìí wá láti lè fi mà pípé ọlọ́run ọba azza wa jal òun náà ni ọba tó ṣe pé ó yẹ kéèyàn máa sìn àwọn ọ̀nà tí yẹn sì lè fi gbà mọ́ ọlọ́run inú ni kéèyàn ó máa àwọn bí olúwa ṣe ṣe ẹ̀dá gbogbo àwọn ẹ̀dá tó dá kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ bá lọ dá wọ́n lẹ́yìn ìgbà tó dá gbogbo àwọn ẹ̀dá tán fún mastawa ala al olú ọba wà ní òkè àlàárìṣ òkè àlàárìṣ ní ọlọ́run ọba wà sílẹ̀ yìí àyà yìí ọ̀rọ̀ láńlá ni tó ń júwe nípa ibi tí olú ọba wà subhanahu wa ta'ala gbogbo mùsùlùmí tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tó ṣe pé yóò jẹ́ ẹni tó ń tẹ̀lé lànà nàbì sallallahu alaihi wasallam nínú tó gbọ́dọ̀ mà tó gbọ́dọ̀ dá lójú yékéyéké òun náà ni kó máa ibi tí olúwọba azza wa jal tó wà tòun náà ni òkè àlà àríṣì thumma stawa àlà àlà àríṣì kódà àwọn ẹ̀rí pọ̀ lóríṣiríṣi nínú àyá al-Qur'an nínú àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé yóò wọ́n fi yé wa ibi tí olúwọba azza wa jal tó ń pò ń wà tó níbi láti mọ̀ àbí kí ọmọ sọ pé ọlọ́run ọba gbogbo àyè ló wà àbí kò síbi tí ọlọ́run ọba ò wà eléyìí ó tako ìlànà àwọn ahlu sunnah wal jamaa'ah wọ́n takò nǹkan tí anẹ́sọ̀ sọ́lọ̀ fi kọ́ àwọn sọ̀hábà wọ́n takò nǹkan tí ọlọ́run bá fi ránṣẹ́ sí anabi sọ̀lọ̀ sọ́lọ̀ nínú alukur'an náà là ń ka ìpè summa istawa ala al-arsh tó bá kan ọlọ́run bá ní arrahmanu ala al-arsh istawa ìpè wà ní òkè al-arsh ṣùgbọ́n olúwa bá ti wà ní òkè al-arsh yìí kò sí tó kàn wá ká mọ wá wádìí káàkiri bí báwo ló ṣe wà ń bẹ́ẹ̀ bó ló ṣe ṣe lórí rẹ̀ báwo ní ṣe ń ṣe lórí ìyẹn kàn wá akànṣá gbà pé ọlọ́run ọba wà ní ìkẹlẹ̀ arsh so eléyìí òun náà ní ọ̀rọ̀ tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sàhábà rẹ̀ wọ́n gbọ́ nínú ayé alukur'an wọn ò láti máa bi ànábì sallallahu alaihi wasallam pé ah kí ni tó ń sọ fún wa pẹ̀lú pé olúwa ọba wà lókè àlẹ́ arsh náà ni Imam Malik rahimahullah níjọ́ ti ń karú àwọn àyà yìí fún àwọn tí wọ́n jẹ́ àwọn olùtẹ́tí àwọn ọmọ kéwù rẹ̀ tó ń kọ́ wọn ìpè ọlọ́run ọba arrahmanu ala al istawa so ẹnìkan wá ń bí ń bí imam malik rahimahullah ipe ah, wọ imam fẹkẹfà tiwa allah subhanahu wa ta'ala kí báwo lọ́wọ́ bá ṣe wà ní òkè alárùsù imam malik wá dá lóhùn pé alárùsù alistiwa ma'lum alistiwa ma'lum pé ká ní pé nǹkan wà ní òkè nǹkan àá nítorí wá mà ní kò rújú kò sí ní tó rújú mbẹ́ẹ̀ àmọ́ wẹ̀lkẹ̀ìfìyà káwọn ọmọ wádìí ipe báwo ni ọlọ́run bá ṣe wà lókè rẹ̀ majhul àkùsẹ̀ntọ́mà ẹni pé àmọ́ wòsàn áàlù àìníhù dídàá kí ọmọ wá wádìí nípa pé bó ló ṣe wà lókè àlẹ́ àrùsì yẹn àdáadáa lẹ́ni torí pé kí ni àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam níjọ́ tí ọlọ́run ọba ń ṣàlàyé fún wọn ipe òkè àlẹ́ àrùsì lòún wà tánìfẹ́ ọ̀sán làwọn ń ka àti wọn létí wọn àmọ́ bí ànábì pé báwo ló ṣe wà ń bẹ̀ o yẹn ni pé ó yé wọn ṣùgbọ́n tí ni wàṣẹ àìná máa yẹ sáàìhùm wàṣẹ àìná máa wàṣẹ àìhùm nǹkan tó tó wọn ní àgbọ́yé nǹkan tó tó wọn láti fi ṣẹ̀sìn ọ̀yọ̀ kó tó àwa ta wá lónìí náà o tó ní pé nípa pé bolo ọlọ́wọ́n bá wà mùsùlùmí máa sọ jáde pé gbogbo àyè ọlọ́wọ́n bá wà àmọ́ ọlọ́wọ́n bá wà a pé yìí máa rẹ̀ ọ wà ní gbogbo àyè àmọ́ ká ní pé ń bo ni ọlọ́wọ́n bá wà gangan zatan níkíbi ẹlòmíràn rẹ̀ òkè àlọ́ àrùsì ni sílẹ̀ ìlàgbọ́dọ̀ mọ̀ irú ẹni tí anabi sallallahu alaihi wasallam tó sọ nínú hadith muawiya bin al-hakam as-sulami níjọ́ tó ń sọ fún anabi sallallahu alaihi wasallam ipe òun fẹ́ fi arábìnrin kan ṣe ọmọlúwàbí ẹrú lé arábìnrin yẹn olóhùn wa fẹ́ sọ́dọ̀ ọmọlúwàbí gbàtó mu wá bá anabi sallallahu alaihi wasallam nígbà anabi kọ bí wọn ni pé aina Allah níbo ni ọlọ́run ọba wà gbàtí ó dá níbi sallallahu alaihi wasallam ó ní fi sàmà pẹ̀lú kí sàmà lọ́wọ́ pẹ̀lú kẹlẹ̀ àrùsì rẹ̀ Allahu akbar gẹ́gẹ́ tá níbi gbọ́ ilé yà níbi ní ẹ̀tíkì ha fa inna mu'mina sọmọ yìí ìdọmọlúwàbí a eléyìí mọ̀mìnà ni ẹ̀wọ̀ ẹnu pọ́ mọ́tò tó lọ́wọ́ bá wà ní kí mùsùlùmí nínú tá a gbọdọ̀ mọ̀lẹ́lẹ́ ìpín ọlọ́wọ́ bá kẹlẹ̀ àrùsì lọ́wọ́ bákan náà ọlọ́wọ́ bá jẹ́ fún wájú pé nítọ́kan yìí balẹ̀ ni wípé kí yẹni àmì tó máa fi sàmà tọ́kan yìí balẹ̀ ni kí ẹni tó ń bẹ ní sàmà máa ń ti sàmà fún ẹni tó ń bẹ ní sàmà yẹni pé ẹni tó ń bẹ ní sàmà máa na Allah ṣùgbọ́n kan lọ́wọ́ tó ní ilayhi yas'adu al-kalmu at-tayyibu ọlọ́run ní ọ̀dọ̀ mi náà ni àwọn gbólóhùn rẹ̀ tí yẹn bá sọ yẹn ka al-Qur'an yẹn zaskar yas'adu yóò máa gòkè yóò máa gòkè wá túmọ̀ sí pé gòkè ni ọlọ́run ọba wà. بعد بالسماء هو بعد كان نزل صلاة من الله صراء والمعراج معراج قال يعني نزل صلاة يعني كيف نقول صلاة قال وش كني قال اللي بقى والله ما بقى نبتي والله ما وا سما أقول ما وادي تبى أقول شيء وامبه أقول شيء سيدة اللي ينكت كوكا والله ما والذي خلق السماء رب وإن ربكم الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى ثم استوى على العرش يغشي الليل النهار يغشي الليل النهار أي يذأب الظلام هذا بالدياء هذا والدياء وهذا بالسلام يعني في الله سبحانه وتعالى ولمن في إمال أسان ومن في مبور يطفي مال أورو يطفي بوسان يطلبه حسيثا تشتي أورو yóò tètè lọ lè bá ọ̀sán tí àsìkò rẹ̀ bá ti tó pẹ̀lú yárayára ẹni pé gẹ́rẹ́ rẹ̀ lẹ́kàn rí pé òru yí padà ìmọ́lẹ̀ dé ìmọ́lẹ̀ ọjọ́ dé ṣùgbọ́n kan náà tí wọ́n tún di ní ìrọ̀lẹ́ lẹ́kàn pé gẹ́rẹ́ rẹ̀ ní yí padà tí ó ìmọ́lẹ̀ ó ti lọ ìyẹn ní ìmọ́lẹ̀ ọ̀sán lọ bẹ́ẹ̀ sì ni òru sì bẹ̀rẹ̀ náà ni yẹ̀tún ló gbowó àfi ìta olùwàbá àti àwọn ìràwọ̀ musakhkharatin bi amrihi olúwa ní ìmí ọlọ́run ọba àṣẹ mi ipá mi ká wọn mo sẹ̀ wọ́n rọ̀ pẹ̀lú àṣẹ mi ẹni kò sí bó ṣe wáyé àtòrun àtòṣùpá wọn ò lè dá nǹkan kan ṣe àbí bá ní kí wọ́n ṣe wọn ò lè dá nǹkan ṣe àbí bá ní kí wọ́n ṣe tòun náà ni pé àwọn àyà yìí ẹni tí àlàyé ní í ṣe fún wa nípa àwọn iṣẹ́ tọ́lọ́run ọba ṣe wọ́n ṣàlàyé pé ọlọ́run ọba òun ló dá tọ́mà tìlẹ́lẹ̀ bákan náà òun ni ó dá àrùsì ó sì wà lókè rẹ̀ wọ́n wá máa ń fi ọ̀sán máa fi ń wọnú òru kia pé wọ́n sì mọ lọ lè bára wọn kíákíá ẹ̀ lè ní ọlọ́run bá ń sọ ní alukur'an wípé ẹni làṣẹ́mùsù wàṣẹ́mùsù tajri limustaqarrin laha dhalika taqdiru al-aziz al-alim والقمر قدرناه منازل حتى حاداك كالعرجون القديم olùwọ́ba ní àwọn òṣùpá yìí bí ṣe ń yí wash-shamsu wal-qamara musakhkharatin bi amri ìpè mi ọlọ́run ọba ka wọn ti pé àwọn náà ní bọ́lọ̀ ń ṣe ìṣẹ̀wọ́n rọ̀ wọn náà ní kọ́kọ́ yọ ọlọ́run wal-qamara qaddarnahu manazila ike òṣùpá àti fi àwọn àyè tí ó máa gbé ọ̀nà pè ní manazil so manazil àwọn manazil tó ní nǹkan bí ọgbọ̀n ọgbọ̀n ìbùsọ̀ ni ọlọ́run ni a ti mọ àyè kọ̀ọ̀kan sínú làwọn rí nígbà tí wọ́n kọ́ wà ní kékeré tí ọ̀rọ̀ ayọ̀ fẹ́rẹ́ ṣùgbọ́n kaná tó bá yá yọmọ kún yọmọ kún yọmọ kún tó bá yá yóò lè di ìdajì ìdajì igbá tó bá tún yá yóò pín yanyan ìgbà yóò ní pé ó dé gbá so irúgbà tó bá ti dé gbà òun náà láà sọ pé ọjọ́ kejìlá ọjọ́ kẹta ọdún kẹtàlá ọdún kẹrin ọdún kẹrin gbogbo àwọn náà pè ní àyè amòlùbí tí ìmọ́lẹ̀ yẹn pọ̀ gan tí wọ́n mọ́lẹ̀ bọ̀ háyà ní òṣùpá tuntun yẹn bá ronú èyí ò kó gbọ́ àwọn nǹkan wọ̀nyí tí ara bọ́ọ̀lù wọn ti ta kára wọn ti pé kò sí gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ àfi tó bá tó wu ọlọ́run pé nìkan kó rí bẹ́ẹ̀ lóṣù yìí ṣùgbọ́n náà ni pé ọ̀lọ́kọ́mọ́lọ́kọ́ dọ̀nà òun المحاك هلال لقوقو بكنا يواني بدر بكنا يواني محاك محاك يعني في وما أبو ملل نملما لا تيجي جمع دوغو كنملما sùlẹ́yìn ìgbà yẹn yóò mọ wá kéré sí yóò mọ kéré sí tí wáyé sọ̀rọ̀ wọn wá dínkù sí ẹgbẹ́ bó ṣe bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ yẹn ni pé lásùbà lẹ́mọ̀ wá rí tí wọ́n mọ iyọ̀ tí wọ́n mọ kéré tí wọ́n tó yà ẹ̀mí rí náà. sọ́yẹ́ di pé gbogbo àwọn kan òṣùpá yìí bí ọlọ́wọ́ bá ṣe fún ní ètò tó sì pa láṣẹ wọ́n ń tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òòrùn àsìkò tó lọ́wọ́ bá ní kọ́ bá yọ náà ni ọyọ àsìkò tó lọ́wọ́ bá ní kọ́ wọ̀ náà ni yọ wọ̀ tó pọ̀ ọlọ́run ọba káwọn ọlọ́run ni musakharatin bi amrihi olúwa bá ní ipá mi káwọn tó wọ́n mi ènìyàn ọmọ ìyá mi ìdíkùn kálukú wa ká wo ẹ̀mí ayé tá ń lò ǹjẹ́ ìṣẹ̀mí tí ẹ̀mí ọlọ́run ọba ń ká wa ni ǹjẹ́ ìṣẹ̀mí tí ipa ọlọ́run ọba ń ká ni wọ́n yẹ kó dá àwọn òun ọlọ́wọ́n bá òun kápá wọn ẹ wo tálẹ́ni tí ó fẹ́ tóbi tóbi tóbi tí ó ní òun tóbi ju òṣùpá lọ tálẹ́ni tó fẹ́ tóbi tóbi tóbi tí ó ní òun tóbi ju ọ̀run lọ ṣùgbọ́n ọlọ́wọ́n bá fi ní pé la khalqukum akbaru min khalqi samawati wal ard ṣé ẹ̀dá yín tóbi ẹ̀yìn èèyàn kí lẹ jẹ́ kí lẹ mọ̀ kí lẹ tó ẹ tó nǹkan kan nínú àwọn ẹ̀dá tí mi ọlọ́wọ́n bá dà sàmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ní tí ọlọ́wọ́n bá ti gbé kọrin lọ́rùn ǹjẹ́ ń ṣe é ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá gbé kọ́sọ́mà lọ́rùn tó gbé kọ́ òṣùpá àti ìràwọ̀ lọ́rùn bí kọ́ máa ṣe kọ́ máa tẹ̀lé àṣẹ òun náà làwọn ń tẹ̀lé yìí o musakharatin bi amri kọ́dà wọn ni júù màtà wọn rà wọ́ olúwa ní ipa wọn lọ́wọ́ bá ká wọn ọlọ́wọ́ ní ẹlẹ́ ẹ̀tẹ́tìkẹ́ gbọ́lá olè kọ́lìk mi ni mo ní ẹ̀dá wẹ̀l amr mi ni mo ní àṣẹ tabarakallah olúwa bá ní mímọ́ ìmí ọlọ́run tabarakallah títún di ìmí ọlọ́run ọba Rabbul Alamin ọba tó ní gbogbo àgbáńláyé tí ń darí rẹ̀ ṣùpọ̀dọ̀ rẹ̀ ní ìkápá rẹ̀ wà. sóbì láti mọ̀ pé àyà yìí ti ń ṣàlàyé òun náà ní kíkà fi mọ̀ pé ọ̀nà tá a lè gbà mọ́ lọ́run òun náà ní ká máa yọ ká máa wo àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá náà ni àyà yìí ń ṣàlàyé fún wa. ẹ̀ẹ́dùn náà lẹ́gbẹ̀ẹ́ sọ báyìí pé tafakkaru fi khalqillah ẹ máa ṣàlàyé ẹ máa ronú ẹ máa fi àròjinlẹ̀ síbi àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá òun ni nǹkan tó dá rí pé tó bá ronú pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dá tó wo sánmà sùn tó wo bó ṣe rí lọ gbáà tó wo lẹ́lẹ̀ bó náà bá ṣe ṣe tó wo oòrùn tó wo òṣùpá ọlọ́hì tẹ́nìyàn bá jẹ́ ẹni tí ó jẹ́ lọ nílà káyè ẹ mọ̀ pé á ah, ọlọ́wọ́n bá yìí ọba tí yàn gbọ́dọ̀ bẹ̀rù ni ọba tí yàn gbọ́dọ̀ tẹ̀láṣẹ̀ rẹ ni ọba tí yàn gbọ́dọ̀ máa yapa àṣẹ rẹ ni náà ni Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní inna likulli inna kulla ayatin fil Qur'an fahiya mutadamminatun lit-tawhid sha'idatun bihi da'iyatun ilayhi wọ́n ní sẹ́ni gbogbo àwọn ayé àkọ́kọ́ tá a máa rí nu al-Qur'an Imam Ibn Qayyim máa o nínú tírà àwọn Madarij salikin wọ́n ní gbogbo àwọn ayé al-Qur'an fahiya mutadamminatun lit-tawhid ìtì máa ń darí wá sí tí ó mọ̀ pè wá sí òun náà ni tí ó kó sínú òun náà ni tawhidi ẹni pé ìsìn ọlọ́run ọba nìkan oṣù ṣá ìdẹ tó ń bì ìmọ̀ ń jẹ́rìí sí ni tí ọlọ́run nìkan ṣe là máa ń sìn dá ìyẹn tún ilé yìí ń pè wá sí pé ọlọ́run nìkan ṣe là máa ń sìn mọ́mú gbọ́nkọ́ yìí ní kí fàyín alukur'an ìṣẹ̀rí alukur'an yìí ìmọ̀ àkọ́dọ̀ọ́rùn ànilọ́ ní kọ́ máa ṣàlàyé fún wa nípa ọlọ́run gangan wa asma'ihi wa sifatihi wa af'alihi kọ́ máa sọ nípa orúkọ rẹ̀ kọ́ máa sọ nípa òròyìn kọ́ máa sọ nípa iṣẹ́ rẹ̀ وإما التوحيد فهو التوحيد لعلم الخبري هنا قما هنا توحيد لعلم الخبري وتم في أن آية تانكا يي يرو آية ربكم الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى العرش يغشي الليل النهار يطلبه وفيفا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين àyà yìí ó ń jẹ́ àyà tó ṣe pé yàní tawhidu al-ilmi al-khabari ń ṣàlàyé nípa àwọn ìròyìn ọlọ́run àtàwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe náà ní sọ fún wa iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe sọkọ wá sí nǹkan tọ́lọ́run fẹ́ jáde níbi eléyìí àti pé èmi náà ní kẹsìn torí kò sí ẹnìkankan tó lè fọwọ́ sọ̀yà nípa òun lè ṣe àwọn nǹkan yìí àbá rẹ nìkan rí tó jáde bọ́ta tó ní pé èmi èmi ni mo dá yín èmi èmi náà ni mo dá sánmà èmi ni mo dá ilẹ̀ sọ ẹ àlè rẹni tó lè sọ bẹ́ẹ̀ àbújá sọ pé èmi ni mo nìpín kan náà lọ́wọ́ bá ń sọ alukur'an kí gbogbo àwọn iná lẹ́dínà tẹ̀lé ẹ̀rọ mi dún nílá ọ̀hún làwọn ṣírìkùn fi samawati wal ardi túnì bí kùtàbí àwọn asàrẹ́tì mi kọ́bìlì hàdà olùwà ni àh ṣé àwọn tẹ́ ń pè tẹ́ ń pè wọ́n lọ́lọ́run àwọn tẹ́ ń lọlẹ̀ sábà àwọn tẹ́ ń tẹ̀mí tẹ̀ àwọn tẹ́ ń tí wọ́n ṣe gbákejì ọlọ́run ọba nínú ọkàn yín ẹni ẹnláwọn ṣírìkùn fi sẹ́mà wá ti wà tí wọ́n bá mi nípìn tí wọ́n ní pọ́ṣọ̀ kan nínú sọ́nà ni wọ́n out àbọ̀ ní pọ́ṣọ̀ kan nínú lẹ́lẹ̀ ni táwa ní ilẹ̀ bíbáyì àwọn lágbóyá lọ́ àwọn lónìí àwọn lọ́ kò ajẹ́ pé wọn lẹ́tọ̀ọ́ kẹ́ bí ẹ̀tọ́ mi kankan fún wọn nìyẹn o ṣùgbọ́n ni pé mùsùlùmí anibukata sí ká máa wòye sí àkídà wa ká máa wòye sí ìmánì wa tá a bá ń gbọ́ àwọn irú àwọn àyà báyìí kò sí ní tí ọlọ́run fẹ́ ká gbọ́ nílẹ̀ ju pé èmi ni kẹ́ ẹ mọ̀ pé la olùkọ́lùkù wọ̀l àmù ni mo dá yín ni mo sì gbọ́dọ̀ pàṣẹ fún yín sọmi ènìyàn ṣùgbọ́n jíkà wúra wa ọmọ ìyá mi jíkà wúra wa àṣẹ ọlọ́run ọba abúlé ti múra sí tó mo lè ṣe múra sí tó báwo náà lè ṣe ń fọwọ́ tẹ̀tẹ̀rẹ́ mu tó ṣùjú ká máa wúra wa ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ kó ń yé wa wípé àá kíbù lọ́mọ ènìyàn ọlọ́run bá yóò ṣe dá ẹ̀dá tó wá ṣe pé ipa rẹ̀ ò ní ká antum ashaddu khalqan am as-sama'u banaaha ọlọ́run ní sẹ́yìn lẹ́lẹ́ jì ní lẹ́dà am as àbí sàmà tí mo ní mo dá banaaha ìgbà tí mo dá tó tó mọ́ wa ja'ala سمكها وأغطش الليل وأخرج دحاء ọlọ́run ti pọ́n lòun darí ẹ̀ lòun yọ òrùn jáde lòun yọ ìmọ́lẹ̀ jáde lòun yọ oríṣiríṣi ní tí ó jẹ́ ìmọ́lẹ̀ òun yọ jáde látara sánmà wà á kẹrẹjẹ dùn àhà òun tó ní kí àsìkò ìyálẹ̀ta rẹ̀ kó tún wà ní àwọn ọjọ́ ayé ẹni pé tí òun tàn tí ó dé àsìkò ìyálẹ̀ta tó wọ́n là á gbọ́ bá a dẹ̀ dẹ́ àlè kàdà àhà olúwa ń lẹ́yìn ìgbà náà èmi ọlọ́run ọba òun lòun ṣe é ní pẹrẹsẹ òun ṣe lẹ́lẹ̀ ní pẹrẹsẹ ṣùkọ́ àwọn kan ṣàánú fún wa burú àwọn kan yìí yẹn gbọdọ̀ mà láti fi lè ti bẹ̀rù ọlọ́run ọba ni láti fi lè tẹ̀lé àṣẹ rẹ̀ nítorí pé kí ni ọlọ́run ọba náà òun náà ni ọba tí ìyẹn gbọdọ̀ mà látara àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe ẹ̀rí ọlọ́run ọba ni wà sanuri im ayé ti ní àfi àṣà ọlọ́run ọba ni yẹn ni màá máa fi mà yín màá máa fi hàn yín àwọn àmì mi ọlọ́run ọba silafak ní àwọn ní àwọn agbègbè ayé ẹ máa rí ẹ máa rí àmì mi tó dákun sí ọ̀nà kò tó ní àmì so sí òṣùpá ò tó ní àmì sí omi ò tó ní àmì àwọn odò kò tó ní àmì òjò tí ń nà látòkè kò tó ní àmì kò fi anfusihim kódà láàrin ẹ̀yin ìyẹn gan ẹ máa rí àmì mi ọlọ́run ọba ṣùpẹ́ rí ẹlòmíì ẹ̀rọ pé èhé tí wọ́n bá lọ dá ìdá báyìí bóyá nínú ẹwà ni àbí ní búbù rẹ wà Allahu Akbar wọ́n fi anfusihim ẹ máa rí láàrin ẹ̀yin èèyàn ẹni tí ó ga ẹni tí ó kúrú ẹni tó pupa ẹni tó dúdú láàrin àwọn ẹ̀dá tẹ́ni ọlọ́wọ́n bá dá wọ́n fi anfusihim ẹ máa rí níbi làákàyè tó ṣe pé gan ẹ wá di ihun tí ń jẹ́ kí làákàyè kan kó mú ní òjèké kan mú ẹ wá ẹ̀ní rí díẹ̀ tẹ́kà mọ̀ pé bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ náà nù wọ́n fi anfusihim ẹ máa rí àmì ọlọ́wọ́ bá láàrin ara yín hatta yatabayyana lahum annahu al-haqqu títí yóò wá padà wá hàn sáwọn èèyàn pé ah ọlọ́wọ́ bá yìí ń lọ́ba tó ṣe pé ọba tó lẹ́tọ̀ọ́ kí ni ọmọ ẹ̀sìn ni àbí kí ni pé a jẹ́ pé al-Qur'an yìí ta òdodo ni iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ni ńlá ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí lè gbọ́dọ̀ fi mọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala náà ni ọlọ́run ti náà ni sheikh islam tèmi rahimahullah ni wọ́n fi sheikh muhammed umar abdulwahab rahimahullah wọ́n fi mú àyà yìí wá láti fi ṣàlàyé fún wa pé ọlọ́run ọba yìí òun náà ni ọba tí a gbọ́dọ̀ máa tẹ̀lé sheikh tó wà ń bá ọ̀rọ̀ lọ wọ́n ní wà rab ọlọ́run tó máa ní rab wal ma'bud ìtumọ̀ rẹ̀ náà ni ma'bud ẹ̀ńtàǹsìn al-ma'bud ẹ̀ńtàǹsìn ń jẹ́ rab tó wọ́n fẹ́ mú èyí rẹ̀ wá ẹni kí mo ṣàlàyé gbogbo ẹmọ kí èsì bá ń sọ màmá ní gbogbo ọ̀rọ̀ kankan tí ṣéèkì bá ń sọ tó bá sọ jáde wọn ti fìyàrí tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ni wọ́n rọ́bù wọlmàcẹ́bùt wàdàlíl kọ́lù ti fi ẹ̀rí tele yá wá wà robu ẹ̀bùt anáṣù ìbùdó ayo sọ ibudo rọ́bù kọ́lọ́kọ́kùn والذين من قبلكم لعلكم تتقون الذي جعل kùmùl الأرض فراشا والسماء بناءه وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون أركين ابن يعني كأنه باب توا هنا الأصل الأول إطلاقك معرفة الله من مولونا بقى شيخ تمور يعني شيخ مولى عبد الوهاب رحمه الله láti fi ṣàlàyé ipe àní ọlọ́run ọba yìí ọba tá a gbọ́dọ̀ mọ̀ ipe òun náà ni al-ma'bud ẹni tá a máa ń sìn tó máa ní arab ìmáná al-ma'bud ẹni tá a gbọ́dọ̀ máa sìn tá a gbọ́dọ̀ máa gbé ìjọsìn fún wọn ni wà dalil ẹ̀rí ọ̀rọ̀ tá a fi mọ̀ pé n ti ń jẹ́ rob òun náà ni ma'bud ọlọ́run ọba ní yẹ ẹyọ ọ̀nà ìwà ni mo pè é ènìyàn i'budu rabbakum i'budu rabbakum ẹ máa sin rọ́bù yín ni pé ẹ máa sin olúwọba yín alladhi khalaqakum ẹni tó ṣe pé òun ló dá yín walladhina min qablikum bó ṣe dá yín ó ti ti dáhùn àkàṣáwájú yín ò gbogbo náà lámọ̀ yẹn ó dá wa lójú pàwọ́ generation yìí kọ́ni generation àkọ́kọ́ àwọn bá wa àwọn bàbá wa àwọn ànábì ọlọ́run bá ti kọjá kódà ṣáájú ànábì sallallahu alaihi wasallam walladhina min qablikum àwọn tó dá yín tó ṣáwájú yín ọlọ́run bá ti dá wọn ẹwà wọ́n ní la'allakum tattaqun ẹni pé tẹwà wọ àyà yìí olúwọba ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìsìnmí ó pa àwọn èèyàn ayọ̀ náà i'budu rabbakum ẹ̀sìn ọlọ́run ọba yín ẹni pé tawhid al-uluhiyya lẹ́yìn ìgbà tó fọ tawhid al síbi àyà yìí ọwọ́ tó fi tawhid ar-rububiyyah òfin tẹ̀lé alladhi khalaqakum òun ló ta ló wá yẹ kẹ́sìn nítẹ̀sí sí lọ́run tẹ́sí mọ̀ fún un lọ́yẹ kẹ́sìn òun ni pé òun lọ dà yín kódà ẹ̀dá tó dà yín ẹ̀dá tó ṣe pé òǹkàlùkù náà mọ̀ pé áà ah, ah, ọlọ́run alágbára ni torí tí wọ́n bá wo nǹkan tó di ẹ̀dá gírì pàtó padà dé yìí wọ́n lè kó omi kan lọ́gbọ́lọ́gbọ́ walladhina min qablikum bó ṣe dáhùn tó ṣáwájú nínú ilé yìí o lọ́ni ní tòbí yìí ní ńlá ta'ala tó bá tún di ní ọjọ́ mẹ́jọ níbi halqa mi abẹ́rọ̀ nǹkan fi ẹ̀mí wa kalẹ̀ bí àsìkò yìí kó bẹ̀ ṣe ní ìrọ̀rùn fún wa so a lè máa bá àyà ẹlẹ́ẹ̀kejì lọ nínú suratul al-Baqara àyà twenty one and twenty two tí a lè máa bá a lọ tó yí sheikh Muhammad abdulhamid rahmanullah tó fi ṣe ẹ̀rí láti fi rìnlẹ̀ pé wà rọ́bù wal ma'bud pọ́lọ́hún أدلوبة أنا وعز وجل كما شاء في شوالي ولدي كو فواكسيونا كو شاء نفوا وواتوام إتوين الله كدلوبة كبا وشيء مبت ونام رتوانا هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك